إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله èyí tí a mọ̀ fi rán wa létí nínú kútbà wa tí ó ní òun náà ni ọ̀rọ̀ anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam tí àwọn afá aládìsí tí wọ́n gbà wá gẹ́gẹ́ bí al-imam rahimahullahu ta'ala أن ينبوى محمد صلى الله عليه وسلم أني من طلب العلم ليجاري به العلماء أو يماري بالسفاء أو يصرف وجوء الناس إليه أدخله الله النار الإمام الترمذي ọgbà wà nínú hadith Ka'b bin Malik radiyallahu anhu pàtàkì ọ̀rọ̀ ìmọ̀ láti ọ̀dọ̀ anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ìpè ẹni tí ó bá fi wá ìmọ̀ tó ṣe pé àníyàn rẹ̀ òun náà ni yóò járe àbí ilẹ̀ ulama ó fẹ́ máa figagbága pẹ̀lú àwọn àfẹ́ẹ̀sìn àwọn tí wọ́n jẹ́ onímọ̀ àwọn tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní innama yakhsha Allah min ibadihi al-ulama àwọn tó ṣe páwọn lọ́wọ́ tí páyà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àníyàn tí irú ẹni tá ń sọ yìí tó lọ fi kọ́ ìmọ̀ òun náà ni lè yóò járíyá bí ìlọ́rùlẹ̀má láti lè máa fi gagbága pẹ̀lú àwọn olùmọ̀ àwọn olùmọ̀rí àbí ìsùfà àbí àwọn tí wọ́n jẹ́ àsùfà àwọn òkòmúyàn tó ṣe wípé wọ́n ń ṣe onímọ̀ àbí tí wọ́n nímọ̀ ń pa ẹ̀sìn ṣùgbọ́n wọn náà ń tira wọn sí ipò onímọ̀ èèyàn kan wá lọ ń kọ́ ìmọ̀ ẹ̀sìn àníyàn tó ń fi ń kọ́ òun náà ni láti lè máa fi ṣe dìbéètì pẹ̀lú wọn ó fẹ́ máa ṣe àríyànjiyàn pẹ̀lú wọn nítorí ẹ̀ lọ́kọ́ ìmọ̀ ní àwọn yẹ́sùn nípa bihi wujuhan nas ilayhi àbí àníyàn tó fi kọ́ orí láti lè fi darí ojú àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀ káwọn èèyàn lè máa sọ wípé ẹ malagbájá onímọ̀ lòun náà kí àwọn èèyàn lè máa darí sí ọ̀dọ̀ rẹ̀ àníyàn tó lọ fi kọ́ ìmọ̀ ní anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ní adkhalahu Allahu ọlọ́run ọba yóò ṣe wé èèyàn bẹ́ẹ̀ ní ọmọ náà abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa èyí sọ fún wa wípé al-ikhlas sincerity ó di ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa nípa ìmọ̀ wá ìmọ̀ ẹ̀sìn kó má ṣe pé àníyàn tá ń torí ẹ̀ wá onípé nítorí dìbéètì pẹ̀lú àwọn èèyàn àbí nítorí wípé afẹ́jẹ́ káwọn èèyàn máa pè wá láàfá kan ní ẹni onímọ̀ lòun náà àbí nítorí àti máa báwọn àfá tí wọ́n jẹ́ àwọn olùmọ̀ láti lè máa fi gbàgbága pẹ̀lú wọn a ní tí àwọn àfá kan sọ nìyẹn èyí tí àwa náà sọ lélẹ́ yìí láti lè máa fi gbàgbága pẹ̀lú àwọn afẹ́ àbí láti lè máa jiyàn láàrin àwọn tí wọ́n jẹ́ òkòlù èèyàn tẹ́lómi náà rí rẹ̀ bí apá àbí láti lè máa ṣe darí àwọn èèyàn sọ́dọ̀ ààrẹ ni eléyìí àníyàn burúkú ni tí ẹnìkọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ ṣọ́ra wa ń bẹ torí pé ìmọ̀ ẹ̀sìn kò ń ṣe ìmọ̀ ayé ìmọ̀ ẹ̀sìn n tí ó ní í ṣe pẹ̀lú àlìkìyámà ni ìmọ̀ ayé n tó ní í ṣe pẹ̀lú téńkálukú wá fẹ́ jẹ ni n tó bá ti wá dísáìdì kó òun fẹ́ wá ìmọ̀ ẹ̀sìn ìtumọ̀ ẹni kó fẹ́ wá nítorí ìtọ́lọ́hùn ó fẹ́ wá lẹ́ni tó ń wá ojú rí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala eléyìí ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam ìsọnù hadith mi nu hadith abi hurayra radiyallahu anhu ó ní man ta'allama ilman mimma yubtagha bihi wajhullah la yata'allamuhu illa liyusiba bihi aradan min ad-dunya lam yajid arfa arfa al-janna yawm al-qiyamah ó ní ẹni tí ó bá fi lè kọ́ ìmọ̀ kan ìmọ̀ tó ṣe wípé wọ́n máa fi wọ́ ojú rẹ̀ ọlọ́run ọba ni láyàtọ̀ alámùhù ìlà lè sí ẹ̀bà bí i àrọ́dọ̀ mìíràn dúnìyà in tó torí ẹ̀ wá òun torí kó lè bá rí yòdò ìdí ayé kan anábì sallallahu alayhi wa sallam onírú èèyàn bẹ́ẹ̀ lamiyajid kò ní rí arfa aljanna òórùn aljanna kò ní gbóòórùn aljanna yawm tó bá rí jọ gbẹ̀ndẹ̀ wípé ìmọ̀ ẹ̀sìn kò ń ṣe ta máa ń wá nítorí wípé àwọn èèyàn ń méèkì owó ń bẹ̀ kémi náà lọ wá kò ń ṣe ta máa ń wá nítorí pé à ń lé ayé ẹni tó bá ti sáìdì wípé òun fẹ́ wá ìmọ̀ ẹ̀sìn àníyàn tó fi fẹ́ wá nítorí jẹ́ náà ni láti lè fi gbé àìmọ̀ kan kúrò fún rẹ̀ bákan náà láti lè fi gbé àìmọ̀ kan kúrò fún àwọn èèyàn kálẹ̀ bá àti lọ́wọ́ bó ti tọ́ àti bó ti yẹ so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì ìmọ̀ tá a wá sọ yìí tá a bá wa torí pé ìmọ̀ ẹ̀sìn la pé a gbọ́dọ̀ wá bó ṣe yẹ ká wá ni eléyìí ló fà tó fi jẹ́ pé al muhammad bin sirin rahimahullahu ta'ala gẹ́gẹ́ bí al-imam muslim rahimahullahu ta'ala bí wọ́n ṣe fi síbi mukaddima sahih wọn láti ọ̀dọ̀ muhammad ibn sirin muhammad ibn sirin rahimahullahu ta'ala wọ́n ní inna hadha al-ilma dinun fanduru amma ta'khuduna dinakum wọ́n sọ fún àwọn tí wọ́n wáyé mahadith àwọn tí wọ́n kọ́kọ́ ẹ̀sìn ìmọ̀ alfọ́hán wọ́n ní ìmọ̀tẹ́ ń wá káàkiri ẹ̀sìn yìí nìyẹn o fanzuru amma ta'khuduna dinakum ẹ̀wẹ̀ ni tí ẹgbẹ́sìn yìí lọ́dọ̀ rẹ̀ kò ń ṣe gbogbo ẹni tí ó ń pèrè láàfà náà ni ó qualify láti lè máa kọ́yàn ní ìmẹ̀sìn ìmẹ̀sìn àáwò ẹni tí a fẹ́ gbà á lọ́dọ̀ rẹ̀ lára condition ẹni tá a máa gbà mọ̀ lọ́dọ̀ rẹ̀ òun náà ní kí ẹni yẹn kó jẹ́ onísúnnà a ń gba ìmọ̀ lọ́dọ̀ onídídíà ìpìlẹ̀ nìyẹn eléyìí ló mú al-Imam Muhammad bin Sirin rahimahullahu ta'ala tẹ́fìsọ́ntẹ́sọ̀ yẹn إن هذا العلم دين فانظروا أما تأخذون دينكم إما ìmọ̀tá ń sọ ẹ̀sìn ẹ̀wọ̀ ẹni tí ẹ lọ gba ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ torí pé tó bá ṣe pé ẹni tí ẹ ń gbẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ èèyàn tó jẹ́ oníbídíà ni àwọn aláṣà adálẹ̀ ẹ̀sìn tẹ́ ẹ máa ṣe ẹ̀sìn tí ó yàtọ̀ sí bí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam bí ó ṣe ṣàlàyé fún àwọn sahaba radwanullahi alayhim gẹ́gẹ́ bí àwọn kẹta lè sọ fún wa sẹ́yìn anabi sallallahu alaihi wasallam ó ní fa innahu man ya'ish minkum fasayara ikhtilafan kathira ẹni tọ́lọ́ bá ní kẹ́ni ẹgún nínú ẹ̀yìn sábẹ́ tamassaku biha عدوا عليها بالنوادي ادوات السنة سنة وروليه المعديين الراشدين او اتسيو الله وبا في منا او اتان بلوري وجوانا تمسكوا بها الدين عدوا عليها بالنوادي اتنيو غنبامو وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار anábì sallallahu alaihi wasallam ní ẹ wá ṣọ́ra fún àwọn àdádálẹ̀ àwọn àdádálẹ̀ nú ẹ̀sìn bídíà lórúkọ rẹ̀ gbogbo bídíà láì sí àdáyẹnrí kan bí àyàfi kan bẹ́ gbogbo ẹ̀dọ̀ lálàmì ànú ni wa kullu dalalatin finna gbogbo ànúbẹ̀ ní iná ni so wípé ọ̀rọ̀ tí al-Imam Muhammad tí wọ́n sọ àárí kí ọ̀rọ̀ yìí bẹ ní ìbámu pẹ̀lú nǹkan tí ànábì wa muhammad sallallahu alaihi wa sallam tó sọ ike inna adal ilma dinun fanzuru amma ta'khuduna dinakum ìmọ̀tẹ́n wáyé ẹ̀sìn yìí nìyẹn ẹ má fi ṣeré ẹ wo ẹni tí ẹ lọ gba ìmọ̀ ẹ̀sìn yìí lọ́dọ̀ rẹ̀ torí pé ẹni tí ẹ gbẹ̀sìn yìí lọ́dọ̀ rẹ̀ bó bá ṣe rí bẹ́ẹ̀ ni ó ṣe rí ni yóò ní ìlápa dáadáa àbí aburú nínú àlámọ̀rí ilé tó ló ń jẹ́ pé à ń fi ẹ̀sìn wa takáìtì à ń fi ẹ̀sìn wa torí pé alkiyama wa ni ìdí ò bá dáká sí ayé wa ká fi takáìtì kó láti mọ ẹ̀sìn takáìtì èèyàn tó fẹ́ mọ̀ nípa mẹ́dísìn nísìn ó ti mọ ibi tó ń wó lọ ẹni tó fẹ́ kọ́ tẹ́lọ́rìn ó mọ ibi tó ń wó lọ ẹni tó fẹ́ kọ́ bọ́ ṣe ń ṣe bàtà ó mọ ibi tó ń wó ti kọ́ ẹni tó fẹ́ kọ́ ọmọ ṣe ń kọ́ ilé ọmọ bí tó wọ́n ti kọ́ a ní lọ bẹ́ni tó jẹ́ quark ká ní kí a fẹ́ kọ́ medicine lọ́dọ̀ rẹ̀ ó ṣe wá jẹ́ pé ìta lè ṣe pẹ̀lú ọrọ̀ ayé wa a máa fi ẹ̀sìn wa takáìtì a ní apá náà gbogbo wọn kò síbi tí a lè ti gbà yìí àwọn ẹni ìṣíwájú ò rí bẹ́ẹ̀ o Anabuwa muhammad sallallahu alaihi wasallam O ó wọ́nà sahaba bẹ́ẹ̀ ni àwọn sahaba àwọn naa wọ́nà àwọn makewu wọn àwọn makewu wọn naa wọ́nà àwọn makewu títí wọn eléyìí làwọn àfa ń paasi àwọn àfa súnà ni wọ́n ń paasi síra wọn títí di òní sọ ìmọ̀ kí wọ́n ń lọ ìpè ká ṣọ́ra káwọn ibi tí a ti máa lọ gbá ìmọ̀. nǹkan tí ó gbọ́dọ̀ dúró ní ààdẹ gbọ́dọ̀ dákẹ́ lórí ẹ̀ torí tá a bá dákẹ́ lórí ẹ̀ àwọn èèyàn ó gba ìmọ̀ níbi tí ó yẹ ká ti gba ìmọ̀ sọdọ́ jẹ́ pé eléyìí nǹkan tó pàtàkì ni tá a gbọ́dọ̀ máa sọ lásọ̀tún sọ ẹni tó fẹ́ wá ìmọ̀ kó wá nítorí ìtọ́lọ́ kó wá nítorí àlùkìyàmọ̀ rẹ̀ kó má wá nítorí fóun fẹ́ máa báwọn èèyàn jiyàn káàkiri kọ́mọ wa ń torí wípé òun náà fẹ́ gba sáà kọ́mọ wa ń torí pé kí ni òun fẹ́ darí àwọn èèyàn sọ́dọ̀ òun kọ́mọ wa ń torí wípé òun fẹ́ máa fi gbàgbága pẹ̀lú àwọn àfáà súnà tí wọ́n ní orúkọ ní àgbáyé tó ṣe pé orí pa wọn dáadáa à ń rí kọ́mọ wa ń torí ẹ̀ tí àníyàn rẹ bá ti jẹ́ yẹn ó ti fẹ́ẹ̀lì láti day one bẹ́ẹ̀ níbi tí ó ti wá ó gbọ́dọ̀ ṣẹ̀ṣà ibi tí ó ti wá ìmọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ ṣẹ̀ṣà ibi tí ó ti wá ìmọ̀ rẹ̀ so eléyìí ni àwọn afẹ́ ìṣíwájú wa nasaba máa ń emphasize à ń wá ìmọ̀ lọ́dọ̀ àwọn tí àwọn àfáà súnnà tán pè ní oníbídíà à ń jòkó láti wá ìmọ̀ lọ́dọ̀ wọn ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn ẹni ìṣíwájú lórí eléyìí ìkan lára àwọn afá sunna dáadáa al-imam hasan al-basri ta'ala wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní láti Sun ahlal ahwa wọ́n ní ẹ̀yin ọmọ kéwù ni ẹ má jókòó sí ọ̀dọ̀ àwọn onífẹ̀ẹ́nu wọ́n láti jadiluhum ẹ má bá wọn ṣe dìbéètì ẹ má jòkó sọ́dọ̀ wọn wàlá tujadiluhum ẹ má bá wọn ṣe debate wàlá tasma'u minhum ẹ má gbọ́n kankan lọ́dọ̀ wọn ọ̀rọ̀ al-imam hasan al-basri rahimahullahu ta'ala òun lélẹ́yìí al-imam abu qilaba àwọn náà sọ wọ́n ní la tujalisu ahlal ahwa ẹ má jòkó ti àwọn onífẹ̀ẹ́nu wọ̀lá tùjájú lóhùn ẹ má bá wọn ṣe dìbẹ́ẹ̀tì ìpé mo fẹ́ dìbẹ́ẹ̀tì pẹ̀lú yí ẹ má fún wọn láyé rẹ̀ ìmáàmù yìí wọ́n ní kílọ́pà tí mo fi ní wọn ṣe dìbẹ́ẹ̀tì wọ́n ní fa ìní ilá amánu àyẹ̀gbì sùúkùn fi dọ̀là láti yìí ẹ̀rù ń bà mí ọkàn mi ò balẹ̀ pé balẹ̀ jòkó tì wọ́n àbí ẹ̀ ń bá wọn ṣe dìbéètì àyẹ̀dìmísùkùn fi dalalatihim wa an yulabisu ma ta'rifun kó mọ̀ ṣe pé wọ́n ó tẹ̀yìn sínú àmì tó ṣe fó ń bá wọn wa ma ta'rifun ní tẹ́ẹ̀tì mọ̀ ní dáadáa tẹ́lẹ̀ wọ́n padà gbogbo ẹ̀rù mọ́ ẹ lójú ẹlòmíà ní à èmi mo mọ̀ kò sí wàásù tí torí ẹ̀sùn bá kàn ń lọ lẹ́kṣọ̀ wọn mo kàn ń lọ tèmi ah, lámọ́mọ́ tó jẹ́ òdodo yàtọ̀ sórí odò yàtọ̀ sí tó jẹ́rọ wàláyé bàbá rọ ni àwọn tí wọ́n jẹ́ onímọ̀ jù ẹ lọ fíìfì wọ́n ti kó sínú páńpẹ́ ẹrú nǹkan báyìí àmọ́ gbé èèyàn kan tí wọ́n ń pè ní Imran ibn Huttan lára àwọn afá aládìsí ni ó ní ọmọbìnrin kan tó wù láti fẹ́ wọ́n máa sọ pé Imran ọmọ ọ̀tọ̀ èèyàn tó burẹ́wà ni ṣùgbọ́n ó wá rí ọmọbìnrin kan tó rẹwà dáadáa ọmọbìnrin yìí wá lòun lè fẹ́ pé kò sí problem ṣùgbọ́n ọmọbìnrin yìí lára àwọn kàwáríjì ni lára àwọn tán máa ń yọ̀dà sí àwọn olórí lára àwọn tí wọ́n máa ń takò àwọn olórí tó máa encourage àwọn èèyàn tí ó máa yọ̀dà táwọn olórí olè orí tó ní afọ́ aládìsí Imran bin Khattab ó wá ní wọ́n á fẹ́ láti lè ṣe àtúnṣe rẹ̀ láti ṣe àtúnṣe ṣáwọn pé àánì nǹkan tó rọrùn ní ṣe fa ńlá ni afọ́ aládìsí ẹni tá ń sọ yìí Imam Buhari gba àdífì ẹ̀kan alimamu Bukhari wọ́n gba àdífì kan nínú àwọn àdífì rẹ̀ sọ́lọ́wọ́n máa ṣàtúnṣe obìnrin ṣùgbọ́n tí ó padà ṣẹlẹ̀ ó ní pé ìfẹ́ ó jẹ́ kí obìnrin padà rí àfa ìwé torí pé obìnrin ní ẹwà gan àfa àdẹ̀bùrẹ́wà ṣùgbọ́n onímọ̀ ń pẹ́ ẹ̀sìn so ìfẹ́ obìnrin yìí àtẹwà rẹ̀ ó padà jẹ́ kí àfáà kó sí nǹkan tó ṣe wípé àfáà gan ti ń takù tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ó ti di àfẹ́sì lélẹ̀ tó ṣe pé ọmọ obìnrin òun náà nímọ̀ níwọ̀nba ṣùgbọ́n kò ń ṣe bí Imran bin Huttab sẹ́lẹ̀ yìí ni Abu Qilaba rahimahullahu ta'ala náà fi ń sọ nínú ọ̀rọ̀ wọn tí a kà ìpèfẹ́ ìnìlá amánu àyẹ̀gùnmí sókún fi dọ́là láti hìm ẹ̀mí mi ò balẹ̀ pé wọ́n ní tẹ̀yìn rì sínú anú wọn àwòyúlá bí ṣọ alaykum ma ta'rifun àbí nǹkan tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan dàrú mọ́ yín ẹlòmí ẹ̀ẹ́kàn kọ́lọ́wọ́ bá kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa torí náà eléyìí nǹkan tó pàtàkì púpọ̀ ni alimam hasan basri wọn ni láti jálísù ààrẹ àwọ́ wọ́n láti jádìlúhù ẹmọ́lẹ̀ ń bá wọn dìbẹ́tì ẹlòmíà ní ah, a àmàlọ́ bá wọn dìbẹ́tì gẹ́gẹ́ ìtí wọ́n nídìí ni pé ẹ̀sìn tá ń ṣe ẹjọ́ kí ni àwọn sàábé ṣe lórí ọ̀rọ̀ yìí kí ni àwọn sálàfù sọ́ọ̀lì kí ni ṣe lórí ọ̀rọ̀ yìí tí wọ́n bá ti rí ọ̀rá mú ìmọ̀ lọ ṣùgbọ́n gbogbo yòókù wà dìbẹ́tì kan wà ń bì kan wàláhì kò sí dáadáa ń bẹ̀ kò sí dáadáa ń bì dìbẹ́tì ẹni tó gbé òdodo dání tí ò bá ní evidence dáadáa tó lọ òdodo remain as òdodo ṣùgbọ́n òun ni ò mọ presentation ṣe so àmọ́yé àwọn èèyàn lè ṣìnà látara arú nǹkan rẹ̀ bẹ́ẹ̀ lómi náà yóò gbé a àdìfìtì wọn bẹ́ẹ̀ afọ́n lẹ́nu ṣètọ́nù ó tún kó sínú ara tòun náà yóò mọ rí rẹ̀ ní nǹkan tó ṣe pé kò yẹ kó rí bó ṣe yẹ kó rí rẹ̀ gbàdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ló fi ní man talaba àbí ìmọ̀rì àbí ìsùfọ̀ á àwọn òpòlú èèyàn àwọn oníbídíà ó fẹ́ wọn bá wọn dìbẹ́tì káàkiri àníyàn tó fi ń wá ìmọ̀ nìyẹn kò ṣe pé torí tọ́lọ́ kò ṣe pé torí kó lè bá gbé àìmọ̀ kan kúrò fún rẹ̀ kó lè gbé àìmọ̀ kan kúrò fún àwọn èèyàn ó fẹ́ wọn bá àwọn èèyàn fa ọlọ́run owó yóò sọ owó èèyàn bẹ́ẹ̀ sí náà kọ́lọ́run bá kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa so ló jẹ́ pé tá a bá rántí ọ̀rọ̀ imam ahmed rahimahullahu ta'ala lára nǹkan tán sọ fún wa ìpè tí àwọn onísúnnà tí wọ́n dúró lé lórí òní wàtàkùn kùsùmáàtì òní pé àwọn onísúnnà òṣèlú tí máa báyàn dìbéètì káàkiri èpè dìbẹ́tì dìbẹ́tì àtúndì dìbẹ́tì kan bẹ́ẹ̀ àtúndì dìbẹ́tì kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ dìbẹ́tì kan sẹ́kùlù kùsùmáàtì wọ́n ń ṣẹni tí máa fi ọpọlọ máa fi gbọ́rọ̀ ẹ̀sìn dànù òun ló fọ́ tó fi jẹ́ pé sọ̀bí gbìnrọ́sì ìgbà tó jòkó tó ń mú àwọn alukurani tó ń wùbẹ́ ni kó takora wọn takora wọn tó wá ń béèrè béèrè káàkiri lọ́wọ́ àwọn èèyàn òun mọ̀ ní kan torí pé nǹkan tó ń ṣe alkhusuma fi din òní ìtàwọn ẹni ìṣíwájú dúró lórí tí ò sí ìṣù láàrin wọn lórí ẹ ìwọ́n mọ́ dá wàhálà mí ilẹ̀ nítorí ti clear ní kó sọ pé bọ̀gbà tí mo wọ́ àyà yẹn bí mi ṣe tún gbọ́ àyà yẹn yé tání ó pàtàkì inú ẹ̀sìn ìdélẹ́bù yẹn ìdí àwọn ẹni ìṣíwájú dúró lórí òun gángan lẹ́sìn òun gángan lẹ́sìn sẹ́ni tó ṣe pé ó ń fi ọpọlọ rẹ̀ bá nǹkan táwọn ẹni ìṣíwájú dúólé lórí lẹ́sìn irú èèyàn bẹ́ẹ̀ ní mùkásì ẹni tó ṣe wípé ohun bẹ́ẹ̀ sì jà ní ìyá lè máa jẹ́ mùkásì ìgbà míì tó wá ṣe pé ń bá wọn ní bídíà náà ó ń bá wọn dìbéètì káàkiri nítorí pé kí ni lè ó fẹ́ borí ni islam lòdì sírú àwọn nǹkan bẹ́ẹ̀ nínú hadith tí alimamu muslim àtàwọn afáàládìí fún mi gbà wá anábì sallallahu alaihi wasallam ó ní ikra'ul qur'an makhtalafat alayhi qulubukum wa idha ikhtalafat alayhi qulubukum aw fa idha ikhtalaftum faqumu ó ní al-qur'an bẹ́ẹ̀ ṣe ń ka yìí ó dá ẹ máa kà ń gbà tí ọkàn yín bá ṣọkan tí wọ́n bá ti rí pé ẹ fẹ́ máa bára yín jà lórí ìtumọ̀ so anything tánàbí bá ti ṣàlàyé ń pa rẹ̀ fún wa ní ìtumọ̀ alukur'an oníkádìmù ìmọ̀nú ẹ̀sìnú ṣùgbọ́n kọ́ máa fi ọpọlọ àwọn èèyàn ṣeré ní orúkọ ẹ̀sìn àbí kálá ń bá wọn oníbídí àkàn dìbẹ́ẹ̀tì káàkiri tó lè yóò ṣàrẹ̀ ìyẹn ò túmọ̀ sí pé àlè dìbẹ́ẹ̀tì ṣùgbọ́n dìbẹ́ẹ̀tì tá kò ń ṣe pé mo fẹ́ jẹ́ kó jẹ́ pé mi máa borí ẹ̀rẹ́ lomi yóò mọ sọ̀pọ́ọ̀tì òdodo òdodo tó lòun sọ̀pọ́ọ̀tì nítorí ara ẹ̀ lò ìjọ tí ó bá di wípé nǹkan yìí ò fẹ́bọ̀ rẹ̀ mọ́ yóò tún yí padà yóò tún mọ̀ tako nǹkan ẹ̀ sorú èèyàn bẹ́yìn ẹni tó ṣe pé mùkásí fi dè ìjà ló fi ń ṣẹ̀sìn tiẹ̀ ó ní Umar bin Abdul Aziz rahimahullahu ta'ala ló fi ní man ja'ala dinahu gharadan bil khusumat akthara tanaffud ẹni wá jẹ́ pé ẹ̀sìn tiẹ̀ kó ṣàmà báwọn èèyàn kó káàkiri ni akthara tanaffud yóò kàn máa múùbù kúrò nìkan bọ́ sí nìkan ni lónìí mọ́tí àbí ẹni tó bá dọ̀la mọ́tí àbí ó tún change ọ̀túnla yóò tún change yóò tún change bí ó ṣe máa lọ káàkiri torí pé kí ni muhasim ti di kó ń ṣàmọ́ báwọn èèyàn po nǹkan káàkiri ní títí ẹ̀ so akara tanakul ẹ̀sìn ọlọ́wọ́n ọba nǹkan tó ṣe wípé ó straight ní mọ́ni àti ẹ̀jẹ̀ kó dúó regardless of ìdáhùn yẹn bá sọ ń pẹ́ ó rẹni tí ó bu ẹ ó rẹni tí ó sọ oríṣiríṣi ń pẹ́ ìwọ́ṣà ti dúó ṣùgbọ́n lónìí wọ̀ lọ̀rí àwọn eléyìí ó bá dọ́lá ó tún di ọ̀rẹ́ àwọn eléyìí ọ̀túnlá ó tún di ọ̀rẹ́ àwọn eléyìí ó di ọ̀tá àwọn eléyìí kéèyàn jẹ́ kí ẹ̀sìn rẹ̀ kó jẹ́ al-mukhasama aburú ni so eléyìí nǹkan tó pàtàkì púpọ̀ ni àwọn oníbídíà àwọn ẹni ìṣíwájú wa wọ́n máa avoid wọn ni torí pé avoid oníbídíà eléyìí ni ó jẹ́ kí orí pa wọn kó parẹ́ ṣùgbọ́n ìmọ̀ bàbàrà wọn yóò jẹ́ kí wọ́n tún mọ́ tàkà sí òun làwọn èèyàn ó tún mọ́ fi fọ́ọ̀lù fún wọn so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì kí ọlọ́wọ́ subhanahu wa ta'ala kí wọn alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀ àsọ̀látù fún anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí tí a ń sọ fún wa àníyàn wa ká tún ṣe wọ́n jẹ́ ní tó ṣe wípé ó fẹ́ máa báwọn èèyàn jiyàn káàkiri tó ń máa eléyìí ó sinú lànà àwọn onísúnnà tí necessity bá wá ipé ká debate pẹ̀lú àwọn èèyàn nítorí kí òdodo lè bá nílẹ̀ kò ń ṣe pé nítorí kí èmi àti pọ́sìn lè bá àbórí ilé ìkò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wala tujadil ahlal kitab illa billati ahsan illa alladhina zalamu minhum wajadilhum billati ahsan ọlọ́run rẹ̀ ànábì àwọn tí wọ́n jẹ́ oníbídíà àwọn oní ahlul kitab tá a fún tíra ṣíwájú ẹ má bá wọn dìbéètì àyàfi ní ọ̀nà tó dá ó túmọ̀ sí pé àyè dìbéètì wà ṣùgbọ́n àyè dìbéètì wà nítorí òdodo ni kò ń ṣe nítorí pé o fẹ́ fi rẹ̀ rinlẹ̀ wajadilhum billati ahsan dìbéètì pẹ̀lú wọn ní ọ̀nà tí ó tọ́ irú eléyìí ni tí Abdullahi bin Abbas radiyallahu anhu tó ṣe pẹ̀lú àwọn khawarij àmọye wọn ni wọ́n rọ́ padà kúrò nínú mọ́sí àbí wọn látara dìbéètì tí abdullahi bin abbas radiyallahu anhu tó bá wọn ṣe ṣùgbọ́n ibn abbas ò ṣe nítorí pé ó fẹ́ fi rẹ̀ hàn ó ṣe nítorí pé kí ni kí òdòdó lè bá borí kí àwọn èèyàn lè bá jàǹfààní sókè kálukú wa ká ṣẹ́ka níyàn wa mọ́ ló ń dìbéètì pẹ̀lú àwọn èèyàn nítorí orúkọ epo fẹ́ popular kọ́lé bá sọ pé wọ́n ló ṣe tún àníyàn rẹ̀ ṣe ìgbà míì ó lè jẹ́ páwọn mi ó mọ̀ ṣe rọ́dù fún àwọn onídíjá afáàmì lè decide pé ẹni tó ń ṣe yìí kàfáàní ó ti tó wa kò ní sọ pé kòun náà ṣe ń torí pé kí ni kọ́ lè ba àmórúkọ òun ẹnu ní ó dẹ̀ ṣe kò ń ṣe pé torí kán lè ba àmórúkọ ẹ̀ ló fi ń ṣe nítorí pé ó fẹ́ kún ẹni tó ń ṣe rọ́dù fún àwọn oníbídíà yẹn lọ́wọ́ kó lè kún un lọ́wọ́ tẹ̀lé yóò fi ṣe so ká tún àníyàn wa ṣe bákan náà ká má gbàtàn jẹ pípé ṣèbá fáànà làwọn alágbájá kò yẹ ká lè benefit lára wọn ẹ̀ẹ́náwó mo fẹ́ lọ kọ́ lọ́dọ̀ wọn sọ́ọ̀fù mo fẹ́ kọ́ lọ́dọ̀ wọn bàlágà mo fẹ́ kọ́ a ní òjìnà sí oníbídíà má kọ́ ìmọ̀ lọ́dọ̀ oníbídíà sọ́ọ̀fù lòdò fẹ́ kọ́ yóò padà dá àkídà rẹ̀ rú náà ló sọ pé o fẹ́ kọ́ yóò padà da àkídà rẹ rú ẹlòmílẹ ní àmọye àwọn èèyàn tó ṣe yí ọ̀nà táwọn náà fi kọ́ kínní nìyẹn tí ọlọ́run bá ní káwọn èèyàn kan mórí bọ́ kò túmọ̀ sí fún yẹn máa mórí bọ́ o bàbá àti ẹgbà tí wọ́n bí bàbá rẹ̀ mùsùlùmí ni mùsùlùmí yẹ ọlọ́run bá islam ẹlòmíì dẹ̀ ní ni bàbá àtìyá ọlọ́run bá ṣàánú rẹ̀ pẹ̀lú ìsìláàmù tí bàbá àtìyá ò jẹ́ wọn jẹ́ mùsùlùmí sókè àwa wò sùsù nísìnyí kó lọ fi ọmọ sí ọ̀dọ̀ àwọn èèyàn tó mọ̀ wípé àwọn eléyìí wọn ní nǹkan tán lè ọ̀fọ̀ ọmọdé pé ká gbàgbèsè ayé ẹ̀jẹ̀ lọ ìwà ni ọlọ́run ní màá ṣàánú yàn kó wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe kó gbọ́dọ̀ àwọn oníbíyí àlọ́ tó lóun fẹ́ kọ́ náà wò ń fẹ́ kọ́ sọ́dọ̀ òun fẹ́ kọ́ bàlágà wọ́n gbé nǹkan míì ṣe ní ara eléyìí ló pọ̀ tó jẹ́ pé àwọn afẹ́ẹ̀sì ńláńlá Ayub Saqtiyani rahimahullahu ta'ala èèyàn kan wá bá kó ń fẹ́ ka alukurani fún àbó ń fẹ́ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ó ní rárá òun ò fẹ́ gbọ́ ó ní wàlà ní fàkẹ́lìmà kódò òun ò fẹ́ gbọ́ ìdajì kẹ́lìmà má béèrè béèrè lọ́mi torí kó lẹ́yìn onídíjà ni. tó bákan náà alimam Ibn Sirin tí adárúkọ lẹ́ẹ̀kan similar thing làwọn náà ṣe àwọn méjì kan wọlé wá bá wọn wọ́n ní káwọn ka alkùránì fún wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ ipe nuridu anu hadifa kabi hadifi abẹ́ka hadisi kan fún ẹ ó ní ńlá olóhùn fẹ́ wọ́n ní nakra alayka aya afẹ́ka aya kan fún ẹ ó ní ńlá ìpohùn fẹ́ onílàtàkùn máa ń ìsìlákẹ́ méjì dìde àwọlà àkó ìmì àdìde kó lọ́dọ̀ yìí wọ́n nígbà tí mọ́mú yìí wá jáde tí wọ́n béèrè pé ṣe bí kùránì náà fẹ́ kà fún yín ó ní òun bẹ̀rù àyẹ́kàrà àléyí aláyé àyàkàn pàyò harry fani ẹ̀rù ń bà mí kán máa lọ ka àyàkàn kán máa lọ yí ìtumọ̀ rẹ̀ fàyàkà fi kọ́ mi ṣe tó ṣe pé nǹkan yóò jẹ́ kí n gbàtànjẹ́ pẹ̀lú wọn kálí tó ń sọ ọ̀rọ̀ yìí alimá muhammad bin sirin ẹlòmíràn ni àwa kò sí wàá táwọn olè jọ ẹ̀jẹ̀ aṣọra àwọn ẹni ìṣíwájú wa wọ́n mọ̀ nǹkan tá ń ṣe tá fi so eléyìí fún wa wọ́n fẹ́ kó kákó sí páńpẹ́ àwọn nǹkan wọ̀nyí ni sọ̀kámọ́ àti ìsọ ẹni tó ṣe wípé kò ń ṣe wípé ó mìsàpọ̀ mọ́ wọn òun gẹ́gẹ́ fúnra ẹ̀ ń pè wọ́n wá sí káwá ṣe lẹ́kṣọ̀ fún òun káwá ṣe lẹ́kṣọ̀ fún àwọn èèyàn ó kó àwọn èèyàn jọ ó wá ń fi àwọn oníbídíà wá sí ìjókòó rẹ̀ ipa àwọn nìkan wá dáwọ̀ èèyàn lẹ́kọ̀ọ́ kọ́lọ́mù bá kó ṣàánú wa tó ló jẹ́ pé imam abdullahi bin aoud rahimahullahu ta'ala ó ní abdullahi yukhalid ó ní man yujalis alalbida ẹni tó jókòó pẹ̀lú àwọn oníbídíà aṣáájú alẹ́ ìnàmì alìbida ó wọ́ọ̀sì ju oníbídíà lọ owó ọ̀sìdò ní bídá torí pọ́ ní bídá wọ́n ti bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn ti mọ́ ṣùgbọ́n èèyàn kan náà respect òun wá ń jòkó pẹ̀lú wọn wọ́n ní owó ọ̀sìdò àwọn ní bídá rẹ̀ bó wà lẹ́nu tó ṣe kó ń pè wọ́n wá sí ìjòkó rẹ̀ so kọ́lọ́ ọba kó ṣàánú wa so ẹ ká ṣọ́ra ká lè dúó lórí tí àwọn ẹni ṣíwájú